يا ذا الجلال المتين لم يتخذ ولدا ولم تكن لوجهه واحد فقد رضيعا مهيمن قاهر للبطش والقرن قصدت بابك يا رحمن فارحمنا واصفه بعفوك عن ذنبي وعن جرمي ووارث الأرض لا إهد يوامده ولا شريك له بل جل في العظم محيي القلوب وما شيهم ورازقهم حتى الممات ومحيي الدر في المن ثم الصلاة على مختار سيدنا المصطفى المجتبى المبعوث بالدين المصطفى المجتبى المبعوث بالظفر والله ما خاب ما يمشي على أثره ومن تبعه نجا والله والله ومن تبعه نجاة والله والله ومن تبعه نجاة والله والله ومن تبعه نجاة والله والله الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله Allah وتعالى wa ta'ala ọba tí wá sí ilé ayé láì fi lọ̀ wá pé sáyé wùwá wà bí ó wùwá wà bí anna olè kọ́ lè kó wàhúwà lè kọ́ dìrú wàhúwà lè mọ̀kòtẹ́ dìrú wàhúwà lè mẹ́ẹ̀lì kú wàhúwà lè jàbáru wàhúwà lè alìmọ̀ wà wà láàkì àwọn orúkọ ọlọ́run ọba yìí ti fọ́ sí nǹkan tó lè máa orúgbó yẹnu ẹ̀ ní wà pé a ah, kí ló dé tọ́lọ́run òfin lọ̀ wá kó béèrè pé sáyé wù wá bí òwú wá wá kọ́tọ́ dá wa sáyé sáà náà wọ́n béèrè láwọn ọmọ wa tá a fẹ́ tó wà kí n dàgá sí tàbáwọn tá a fẹ́ gbé sí crèche sáàmọ́ béèrè lọ́wọ́ pé lọ́lọ́ kírẹ́ṣì ilé ẹ̀ kírẹ́ṣì ìwọ lọ́lọ́ sáàmọ́ bíán àmọ́ béèrè láwọn ọmọ wa tàbẹ́ gbé ti kírẹ́ṣì ẹgbẹ́ kírẹ́ṣì ó bí àtọ̀ sí náà sí primary school sáàmọ́ bí lọ́wọ́ pé kírẹ́ṣì olùfẹ́ lọ Hey, my babe, which class do you prefer? Yeah, tell me, tell me, tell me, tell me. Ìyẹn àríwá bá kéèkì bá fẹ́ ká díẹ̀ àwọn tán sí díẹ̀ adìẹ àgbíríkì sáàmọ́ béèrè bá àwọn adìẹ fẹ́ ìwé ìgbà ti gbé ọ̀dá sí àbá máa béèrè láwọn adìẹ tá a hey you do you prefer I kill you today or I kill your colleague láwọn adìẹ ṣé kí n pa wọ́n lónìí àbí kí n pa kí n jẹ ọlọ́run ṣàánú wa ẹ̀bẹ̀ wa sọ́lọ́ ni kó dákun ara tí ó dùn mẹ́wa náà ní káwàlì jẹ́nà ara tí ó dùn mẹ́wa ní kásùrí rí ayé àti tàlìkìyàmù ọlọ́run kó fi wá dára rí bẹ́ẹ̀ ọ̀bánà àti nàfi dúnìyà hasana wọ́n fi lè ẹ̀ẹ́rìrò fi hasana táwọn wakil ma'adà bẹ̀rẹ̀ أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدب فما إلى دعوة تشوان مسلمين eléyìí ni sátidé tọ́kàn nínú oṣù Ramadan tọdún 1447 ìjìrà ìgbà tí o jẹ ọba fi dé ní èdè ìdí tí ó bẹ̀rẹ̀ dé báyìí àní sínú Ramadan ọkàn tiwa gan èyí tó súnmọ́ والله تعالى عالم حوانه ليرو ما رواه تفسير القرآن Wọ́n láwọn oòrùn pé àwọn oòrùn ṣùgbọ́n ẹ̀gbẹ́ ìwò pé ọkàn ní pé ẹ̀rì tí a. wá ń kíra akú àti lọ wọ́n ti àwẹ́ lọ pé ṣàkàngára mọ́. jẹ́ pé akó àtìlọ àwẹ̀ yẹn kíkí yẹn ò mú tó jẹ́ gbé ní òjò sí pé à ń so àwọn tó yẹ ká fi kíra wa ni a kú iṣẹ́ ládàá àkó àti bàbá lọ́dá àkó iṣẹ́ ọrẹ ọlọ́wọ́ gbà ó ládàtí lẹ́lẹ̀ ẹ̀sán rẹ̀ ọlọ́run ní jẹ́ fọ́ àrùn àdúrà táàmà ṣe ní ọlọ́run sàánù ayà tàbí bọ̀ ní sọ́rọ̀tù kọ́nàm sura 68 of the Quran ibi táà dé dúró ń bẹ́ òun náà ni ayà 13 ó tún lè bá dàdá ní kàzanine ibẹ̀ la dé pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé àyà ìtàǹbàbọ̀ ṣokèṣokè أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفكه ونفسه بسم الله الرحمن الرحيم نعم àwọn àyà tí a tú ní Sunday tó kọjá àyà kẹjọ ìkẹsàn ìkẹwàá ìkọkànlá ìkejìlá àti kẹtàlá هذه الآيات ليست مجرد ليست مجرد دم دم لشخص في مكة بل هي تحذير لكل مؤمن ألا تتسلل هذه الصفات إلى قلبه فمن وجد في نفسه شيئا منها فليبادر بالتوبة فإن لأخلاق تكتسب كما تكتسب العبادات خلاصة tọ́mọ́rí ọ̀rọ̀ wa lórí gbogbo àlàyé Aya yìí tó sọ ní sábàbù lóṣù. Kí ló dé pé ìsọ̀kalẹ̀ wọ́n máa sọ fún agbẹ́ arákùnrin kan tó ń jẹ́ báyìí lọ́lọ́run bá wí. Àfáwa ń sọ fún agbẹ́ àwọn aya kì í ṣe pé ó jẹ́ ìrìbú fún ẹnìkan pàtó nílùú Mẹ́kà nílùú nìkan o. Kàkà bẹ́ẹ̀, ìyàtà àbíròn ìkìlọ̀ lọ́jọ́ ìpeni sákèsí lọ́jẹ́ o ìtanilólogún òun lọ́jẹ́ ìgúnni ń kẹsẹ́ òun lọ́jẹ́ o ìṣítí òun lọ́jẹ́ o àwọn ọ̀mọ̀ràn òun lọ́jẹ́ o fúntani ni kó lè mọ́ ọkùnrin ní gbogbo nígbàgbọ́ òdò pátápátá ìṣọkùnrin ìṣòbìnrin kí àwọn ìròyìn tí wọ́n kùránì mú wáyé tàbí kà sẹ́yìn láti ayé ẹlẹ́ẹ̀kì ló mú pé ẹlẹ́ẹ̀kẹjọ òpùrọ́ àbírọ́ pípa àbí ayé ẹlẹ́ẹ̀kẹwàá ìbúra èké ìbúra lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìbú tàbí máa ṣẹ̀kẹ́ ibú ìrìn òfófó ìdínilọ́wọ́ dáadáa ní ṣíṣe olùkọjáàlà àlà ìkọjá àlà ọlọ́run ìjẹ́lẹ́ṣẹ̀ ìjẹ́ ìkà ìjọ́dájú àti kéèyàn máa pera rẹ̀ ní tí ọ̀jẹ́ pàápàá nípa ìran gbogbo àwọn nǹkan wọ̀nyí man wajada fi nafsi shay'an minha nígbà tá à ń ṣàlàyé wọ́n wá rí pé ọ̀kan tàbó tiẹ̀ jẹyọ ọ̀kan nínú rẹ̀ lọ́ta bá ọ tàbó rí pé kìí ṣe pélé ìtàbá ọ ilẹ̀ lára rẹ̀ gangan tó jókòó kalẹ̀ ó ti wọnú ẹ̀jẹ̀ ìrìnú ẹ̀jẹ̀ ká gbogbo tó bá sì ti wọnú ẹ̀jẹ̀ ó máa dénú ọkàn àfáà ní tọba lọ rí bẹ́ẹ̀ fàlìyùbáàbè bìtàùbà kó ń tọ̀ ya ní yára yára yára yára kó ronúpìwàdà lọ sọ́dọ̀ ẹlẹ́dà kó sì tọrọ àforíjì fàínàlì àkùláàkọ̀ nítorí gbogbo wà táà hù yẹn gbogbo táà ń hù níwà àti gbogbo táà ń ṣe níṣẹ́ yẹn àti gbogbo tá ń sọ lọ́rọ̀ yìí chuktasap wọ́n máa kọ́ kalẹ̀ kàmá chuktasapu lè ìbàdà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kọ àwọn iṣẹ́ ìjọsìn ìrun táǹkì àwọn àwẹ̀ tá a gbà báyìí ẹni ọlọ́run kádàrá kó jí lóru òní tọ́yan náfìlà nígbà tó gbọ́ pé òru òní mà lóru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n bóun bá wá yọ ọ̀lẹ tó ń sì jó lóró jù tóun lè dìde ní gbogbo òru mẹ́wàá tó kẹ́yìn rọ̀mọ̀dọ́nù tọ́lọ bá sì pé mẹ́sàn-án àwọn òru tó ń ka rẹ̀ ṣe déédéé nǹkan tí méjì ò lè pín láìṣẹ́kù bí òru kọkànlélógún ìkẹtàlélógún ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìkẹtàdínlọ́gbọ̀n àti kọkàndínlọ́gbọ̀n gbóhùn bá lè dìde ń gbogbo ẹ̀wọ̀n ó dìde ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run tó wá kádàrá kó dìde lónìí náà àtijọ́ tó rú ìpìlẹ̀ kó méje kó méje tí ọba gbà láàmú òru kẹtàdínlọ́gbọ̀n 27 ọdìdì tó hádìsí làmọ́lẹ̀ lọ́jọ́ yẹn gangan ni ilẹ̀ tó lè kọ́dùrì àwọn àfáà wa tó ṣàlàyé o apá kan náà àwọn àfáà ní ní ọdún tànàbí sọ yẹn 27 lọ sí kò sí pé gbogbo Ramadan òru kẹtàdínlọ́gbọ̀n yóò mú jẹ́ láì láti ìkọ́dùrì rẹ̀ kọ́ wọ́n ní rẹ̀ pé lọ́dún yẹn tó bọ́ sínú àlàyé àwọn àìjẹ́rẹ́ ànábì ò bá kúkú tí pé òun gan fúnra rẹ̀ ní lọ jókòó sí mọ́sáàsì lẹ́ni tó ti sán ṣòkòtò lẹ́ni tó gbáradì tó fi lélẹ̀ tó wá jókòó sí mọ́sálásí tó kọ́lé sọ tí n fi ń sọ pé kó má bà pàdánù tàbí kó má bà fò òun ru òru tá a mọ̀ sí àlọ́kọ̀tọ̀ ẹ jẹ́ ká gbìyànjú o.

jẹ́ ká dá òdodo mọ̀ lódodo fún wa ní yọ̀ǹda láti lè tẹ̀lé òdodo náà ká lò ó bí a rí irọ́ dámọ̀ nírọ́ bí a dá irọ́ mọ̀ pé rọ́rí yọ̀ǹda fún a láti lè jìnà sírọ́ ìrọ́hàmàtíkà ya arhamarọ́hìmí wà ya akọrọmọlẹ̀kọrọmọlẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti ìrànlọ́wọ́ ẹ̀ a máa tẹ̀síwájú láti ààyà kẹrìnlá lónìí insha Allah ta'ala a'udhu billahi sami'il alim من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطيق بالحمام مهين همام مشاء أقدرون ولقوم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرب قاتلين فلما فاستفتوهم ألم أقل لهم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون الحمد لله ولي الصالحين ولا عدوان إلى على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد آية لك لله أن كان ذا مال وبنين آه. arákùnrin ta sọ yìí ìgbéraga ní ṣe yìí ẹgbẹ́ àsọ̀tàn arákùnrin yẹn tó dá sọ fún ẹgbẹ́ tàbí káfẹ́ wọn ti lọ́dọ̀ èyí obìnrin náà ọ̀mọ̀tọ́nù àwọn ọ̀rọ̀ ṣókíṣókí tó kí gbọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run kí eyín rinlẹ̀ sínú ọkàn kí èyí padà ní ẹgbẹ́ afẹ́lọ́mọ̀ sọ̀tàn kan pàtó tí arákùnrin ní ń hùwà wọ̀nyí ni ankara dámẹ́lé wàbàlẹ̀ títorí pé ó jẹ́ dámẹ́lé olówó ọlọ́rọ̀ wàbàlẹ̀ olùjọlọ́rọ̀ ó ní dúkìá ó sì bí àwọn ọmọkùnrin tó ń bọ̀ torí pé kódà tẹ jù nígbà tí lójú làtó èyí kálukú náà ní máa fẹ́ kó ń bí ọkùnrin lọ́mọ bá ti lójú látú àwọn tọ́lọ́wọ̀ òyọ̀ǹda ọmọ ọkùnrin fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kí ni wọ́n gbà kámú látara wáàsí táwọn àbá ń ṣe nínú Al-Qur'an wípé yahabu mẹ́yẹ̀ ṣáà ìná ẹ̀fà ẹn tó bá wù ọlọ́run obì nìkan ní ọyọ̀ǹda fún lọ́mọ kódà kó lọ ṣe nǹkan pè ní test tube ọmọkùnrin ò ní jáde lẹ̀ kò ní lọ́kùnrin wàyáàbù mẹ́yà ṣá jòkó ẹn bá sì wù ọlọ́run akọ ọkùnrin ọkùnrin ní ó fún un obìnrin yóò bá àsọkún sọkún hàn ah, tí òun wà ní rọmọ kan obìnrin tí ó mọ̀ràn lọ́wọ́ kò ní bí ó bè àó wà ìná gbà áó ìzàwíjì ó dùkúrọ̀ ọ̀dẹ́ tàbí kọ́lọ́wọ́ ọba ó jẹ́ kí ó bí akọ àtàbò bó ṣe bí ọkùnrin ń bóbìnrin ń ẹni tó wá lọ́mọ obìnrin tó nínú òun òdò tí ò bí ọkùnrin abẹ tó bí kìkì ọkùnrin nìkan tó nínú òun òdò torí pé òun òbí òbí ọlọ́run wá ní wọ̀nyẹ́ jẹ́ àìlò méjì ẹ̀ṣọ́ àkíyìmọ̀ ẹ tí ọ̀wá bí kankan kí ló fẹ́ kó ṣe ẹ̀rí tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ obìnrin nìkan lòun ó fẹ́ lómi ọkùnrin nìkan lòun ó fẹ́ lómi òun ó jẹ́ kẹ́lómi bí méjèèjì àmáwọn kan bẹ́ẹ̀ gbogbo gbìyànjú wọn lórí káwọn lọ́mọ láyé pàbó ní ọjà ó ní àwọn tí wọ́n máa ń ṣògùn ara ẹmọ tí wọ́n polówó ní rédíò ẹ̀kọ́ ni wọ́n máa ń dùn ẹnu dòrò bọ́lọ́rọ̀ wọn wọ́n ní mo ti gbọ́ kan nu rédíò ìṣọ́ ní bàbá ṣé àwọn kan ń bẹ tọ́lọ̀ ń dá ládùn lóní kò sẹ́rì kankan tọ́lọ̀ ń dá ládùn sẹ́nì kankan tọ́lọ́wọ̀ fún lọ́mọ ẹ rí òun àfà báyìí yóò bí ma lọ́dọ̀ tó kò sẹ́nì tọ́lọ́wọ̀ lọ́mọ ẹni yẹn ń sìn ọ̀rọ̀ tó sọ lẹ́nu yẹn kú fúrù ní ọ̀rọ̀ tó gbé yẹn kú fúrù tó ẹ̀ tó ọ̀rọ̀ kèfèrí ló sọ ṣùgbọ́n àní kéde pé kèfèrí ni ó dìgbà tá bá ṣe nǹkan kan tí ó ń pè ní ìkọ́ mẹ́tòlẹ̀ hujja we establish evidence against him tóró lè já ìmọ̀ kan níbi ń sọ ó lè áyà tá a sọ ó lè mọ́ ìmọ̀ kan pé ń bẹnu kùránì ṣerú ẹni yẹn a pèsè àkéèsí pẹ̀lú káfẹ̀rí hàn kìí ṣe bá lọ ṣe lórí social media bóò ṣe sọ̀rẹ́ àwàta YouTube lọ tàbí Facebook àmàdáka láìkí kan wà tètè rí ni ẹ̀gbọ́rọ̀ tó sọ ẹ̀mọ́gbọ́rọ̀ ìyẹn ò bá ṣẹ̀rí lọ ọ̀dọ̀ rẹ̀ gangan tá pè sákèsì sábà ò pé bóyá aláǹfààní ẹ̀ á ṣàlàyé fáwọn èèyàn àlàyé náà láti tó ń ṣe lọ́wọ́ yìí táwọn èèyàn bá ti gbọ́rọ̀ yé àwọn mídíà ò lè rí wọn mú a ṣàlàyé fáwọn èèyàn pé bọ́rọ̀ náà ti ríre o mọ́rùn tó ti yé wa ṣùgbọ́n ìbéèrè ni ta ló wá dá gànmọ̀ wàlá ìkọ̀sẹ̀ tó dàmà ìtumọ̀ rẹ̀ ni pé ìgbìyànjú lórí wíwọ́ ọmọ kò ní àsìkò kan náà sọ pé lẹ́yìn ilé ìyẹ́wọ́ ọmọ mọ́ fún àpẹẹrẹ ẹni tó ti ríṣì menopause tí ò rí ẹ̀jẹ̀ àládà tí ò rí nǹkan oṣù mọ́ kò túmọ̀ sí pé kò lè bímọ láyé èyí ó hàn dáadáa nínú alukur'an nínú súra wo nùsúrọ̀tù mariam súra ẹlẹ́ẹ̀kọkàndínlógún nínú kur'an láti ààyà àkọ́kọ́ gan láti kà láti ẹ̀ka láti bẹ̀rẹ̀ Surah 19, from fourth ayah. Ọlọ́run eléyìí ni ìrántí, Díkùrọ̀ Mẹ́tìrọ̀ Bíkà nípa ìkẹ́ tí olúwa rẹ̀ ṣe fún abídàhù ẹrúsìn rẹ̀ kan zakariya tí ń jẹ́ zakariya zakariya yá ànábí ọlọ́run ọba ni òun ló bí ànábí ọlọ́run kan tí ń jẹ́ yáhíyá àsìkò tí yáhíyá wáyé náà ni Ìsá ọmọ Maryam náà dáyé àmọ́ zakariya ló bí yáhíyá ọlọ́wà ní ilé ní ìrántí ìkẹ́ ìtolúwa ṣe fún Zakaria tẹ̀síwájú ọlọ́run ní nígbà tí ń pe olúwa rẹ̀ ní ìpè kọ̀kọ̀ tàbí jẹ́ẹ́jẹ́ náà ọlọ́run ń polúwa jẹ́jẹ́ kọ̀kọ̀ kò sọ pé à ah, àìbímọ yìí òun lórí òkè mò ń lọ mọ ké lóhùn rárá lórí òkè kó gba ẹ̀rí o lọ ìlú kan lẹ́kìtì òkè kan bẹ́ẹ̀ náà òkè ẹ̀rí o tàbí kó gba òkè ibì kan wà lẹ́dẹ̀ bàbá àbíyè tó dégò dúdú sójú bàjẹ́ ìbá lọ sí bàbá òun ti kú o ṣùgbọ́n àwọn nǹkan sì kù dúró ń bẹ̀ náà agbára bàbá àbíyè sì wà síbẹ̀ lẹ́nu wọn àbí kó ló fẹ́ gba lọ́nà ẹ̀dẹ̀rì nídẹ̀rì gáràjì mọ̀ bóyá wọ́n sì kú ń bẹ̀rẹ̀ ibi tó bá dáre lò lákùrẹ́ ńgbà náà kí ló wí òkè kí ló gbé ẹ̀rìn náà àti ìlọsọ́dọ̀ àwọn olúmọ àwọn òkè táwọn kìnní máa ń lọ ńlẹ̀ Yorùbá àbí catholic gbókè Maria lọ òkè Maria lọ kà ń bẹ̀ o ó tó wá pọ̀ káàkiri o abẹ́lẹ́bọ̀ ọdún gbòkè olúmọ lọ àbógbà ọ̀dọ̀ omi ọ̀ṣun ó gbọ́dọ̀ ké gbàjarì lọ́dọ̀ ọ̀ṣun ọlọ́mọ yọyọ ẹja ní òpìlẹ̀ ọlọ́ tó bá ti bímọ òbí ẹja ọmọ rẹ bí ẹja ní òmọ̀ ṣe wọ́n náà mọ̀ pé bíbí ọ̀rọ̀ ọlọ́run kò ṣàánú wọn tó bá sì lọ́dọ̀ òkè tó bá bímọ a wò bọ̀ bí ó kìí òkè ọjẹ́ òkè omúpò ogun lọ́njẹ kò ní jẹ kankan ìgbókè gbogbo lọ́wọ́yàn kò ní mú ọlọ́run kó sànú ọlọ́run mẹ́jì àwọn kéèké yìí mọ́sí wà lẹ́lẹ́bọ̀ ànábì ọlọ́run pè jẹ́jẹ́ torípọ́ ọlọ́run gan ti sọ fún ànábì pé ìdá sán alákà ìbáàdì á yóò pinnu ìlà àìlẹ́mú yọ̀rọ̀ ọlọ́run ti sọ ọlọ́run ní táwọn ẹrúsìn mi bá béèrè lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam nípa mi sọ fún wọn pé mo súnmọ́ wọn ùjíìbù dáwàtà dáàí ìdáàdà àní èmi máa dáhùn ìpè olùgbègbè nígbà tó pè mí ò nídìí orí òkè lọ ké lóhùn rárá kọrí mo wà torí bẹ́ẹ̀ àwọn sàbẹ́ ló béèrè lọ́wọ́ ànábì sọ́lọ̀ ń jìnà ní kágorí òkè ká lọ máa pariwo ń bẹ̀ àbó súnmọ́ wa lọ ní sọ fún wọn pé mo súnmọ́ ẹ mọ́ lórí òkè ẹnìkan ní ẹ̀yìn náà ṣe lọ sí òkè àràfá àìgòkè gangan lára fa aláìmọ̀kan olódò àgbẹ̀rẹ̀ ìbẹ́ náà gòkè àìgòkè gangan bẹ̀ tó bá tún wá dé mọ́kà ibi òkè yẹn tó kù ń bẹ̀ tí wọn ò tí mọ́gbọ́kè ní òkú síjọsìn kankan tó fẹ́ ṣe lórí òkè ààyè yìí ni ó dúró sí wàkọ́tù àhúnà wà àrọ̀fà kúlù ha mọ́kìfù ọ̀kàmàkọlù èmi ànábì dúó ń bí ṣùgbọ́n gbogbo ààyè tó wò yìí náà àràfá ni ó kó máa tún díjọ́ àràfá káwọn ẹ̀kọ́ tó lọ mọ́ jára wọn lẹ́gbò àkíkẹ́ mọ́ gbá ìṣẹ́ pé kí tánàbì dúó sí nǹkan kan ló fẹ́ dúó sí lọ́lọ́run sàn kò jọra o mo súnmọ́ ẹ akọrọ̀bù mẹ́yà kú lọ́la àbùdù ìlà àrọ́bì yìí wà ó wá sáàjì ìgbà wo ló súnmọ́ lọ́n jù ọlọ́run ní nígbà tó bá forí balẹ̀ nínú ìrun ìgbà ẹ̀ ló súnmọ́ òun ọlọ́run jù ó súnmọ́ lọ́n lásìkò yẹ ju ẹni tó lọ gun òkè tí wọ́n pè ní Kilimanjaro láfíríkà ń bí ń kẹ́yà Kilimanjaro tàbí Uhuru tàbí òkè kan tẹ́ ń pè ní Mount Everest Everest yẹn ni wọ́n lò ló ga jù gbogbo ayé pé olórí ẹ̀nà yìnyín ni ó kọ́kọ́ pa ọkú mẹ́ ká ló tiẹ̀ wá lọ ọbẹ̀ torí pé di ayá nìgbó tí ẹ bá lórí òkè mọ́ àwọn èèyàn jọ ń tẹ̀jẹ̀ wọn pò ẹ̀lẹ́kọ́pà ìjọba máa kìlọ̀ fún ẹ mọ́ lọ́wọ́ àwọn ń la sọ́ọ̀rì bó lọ rí òkè o ànábì ní ẹni tó forí balẹ̀ nínú yàrá rẹ̀ nínú èrò tó forí kanlẹ̀ yẹn ó súnmọ́ lọ jùwọ́ tó lórí òkè yẹn lọ tí mo sẹ́fẹ̀rẹ̀sì bá tún wá pé ọlọ́run ó tún wá lọ gbé aeroplane tẹ́jú wá ń fà ìlọ òun wọ́n jù ó tún bá wà ní aeroplane bí ṣe lọ pé ibi tó wá ṣe jìnnà sílẹ̀ tí wọ́n mọ̀ ká kọ́ ó wá sọ́ọ́dì pé ọtí jìnnà lè fi ga jù ó lẹ́kùn ti súnmọ́ lọ ọlọ́run ìdí tí mo fi gbẹrú pé pé mo fẹ́ súnmọ́ ọgbà fún mi ọlọ́run ànábì ni o súnmọ́ lọ tó ẹ tó wà nù yàrá rẹ̀ tó forí kalẹ̀ náà. lọ́nà ìgbìyànjú ní forí kalẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ àdúrà ṣíṣe torí pé àdúrà tẹ ṣe ní forí kanlẹ̀ yẹn o ló lẹ́tọ̀ọ́ sí gbígbà jù lọ́lọ́dọ̀ lọ. ọlọ́run ah, kó fẹ̀sìn yé wa o. ذكر رحمة ربك عبده زكريا هو كالله نقام ọlọ́run ní máa gbọ́ ìrántí afẹ́ ṣí ọ létí ti wòye ọ nipa ẹni to ti wọ ọmọ ṣáájú ti ẹ ti ń Zakariya nìdá àìsànkọ̀fì kò ké lóhùn rárá ní pẹ́ wọn na ó máa forí balẹ̀ fọ́lọ̀ inú rẹ̀ ò ní já tẹ̀síwájú ó wá ní olúwa mi ìní wáhánà fọ́lọ̀ ojú rẹ̀ wáhánà ó ti kọ́lẹ̀ egungun ní tó egungun ara òun ti ṣe kí ni ó ti kọ́lẹ̀ òun ò lágbára mọ́ òun ò lè gòkè kó òun sọ òun ò lè fò òun ò lè pàpá ogbó ti dé ní jẹ́rẹ́ kéégbégun yẹn ò sí ń bẹ̀ torí skeleton yẹn náà mọ̀ pé egun tó fún wa ní structure gẹ́gẹ́ sí sọ́nù bàlọ́jì tá a fi dúró egun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ egun ni kò lè gbé sáré fò sókè fò sílẹ̀ tẹ́mọ́ tẹ̀síwájú èyàn lè gbangba orí ti tẹ́jú ewu orí òun ó ṣe kí ni ó ti tẹ́jú ewu ẹgbẹ́ ewu ti gba gbogbo orí òun kò sí dúdú ń bẹ̀ mọ́ kí nìyẹn ó ti dàgbà tẹ̀síwájú. Àmọ́ òun nídù áìkà pẹ̀lú pípè tó ń pèrè ọlọ́run rọ́bì olúwa ní ṣàkíyá ó mọ̀ pé òun ò ní pòfo tó ń pè òun rẹ ọlọ́run òun ò ní pasán tẹ̀síwájú. Èmi, èmi, èmi ìyá Anábì Zakaria, Kíftù, ìmbẹ̀rù, alìmọ̀wálíyà àwọn ìbátan mi ní wà rán ní nígbàtí ìbá sí láyé mọ́ tí mo jí lọ tó ti kú òun páyà. Gbàtí ò sọ́mọ, ta ni ó kọ àwọn ìbátan lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbàtí ò àfáà. Ànábì Ọlọ́run ní kọ́ wọn, wá tí ó gbàṣẹ́ lọ́wọ́ Wàkánẹ́ ti mọ̀ láti ákìrán tí tó ló ń sọ yẹn. Ìyàwó gangan tó ti jí ó ti yàgàn, ó ti dàgàn, ákìrù ni. Obìnrin yìí láti ìgbà tó ń ti fẹ́ lọ́tọ̀lọ́mọge, ó ti wá di pé kò rí ẹ̀jẹ̀ aládà rẹ̀ mọ́ náà ti dàgbà, ó ti yàgàn. Igi rẹ̀ ikàn máa mú òdòdó jáde ni kò léso ìbẹ́pẹ akọ ìbẹ́pẹ ẹ̀rì tí ó mú òdòdó jáde àmọ́ kò ní so bẹ́pẹ. Ìyàwó òun yìí gbogbo ògbà ìmọ̀ mú kí ni jáde òdòdó àmọ́ kò so ìṣe kan oṣù tó mìíràn bá ń ṣe ah, kan oṣù àwọn dókítà kan sọ pé ẹlọ́wọ́n try sí náà náà have you um, have, you lived together for two years ọ̀kíní kan wọ́n béèrè ọkàn wọn kọ̀kọ́ balẹ̀ hmm. ó ti yàgàn tẹ̀síwájú nítorí náà lọ àbílí tamílọ́rẹ́ mílà dóńkà látọ̀dọ̀ rẹ̀ gangan kìí ṣe látọ̀dọ̀ òkè kìí ṣe látọ̀dọ̀ omi kìí ṣe látọ̀dọ̀ òkúta kìí ṣe látọ̀dọ̀ òṣà kìí ṣe látọ̀dọ̀ ẹni kankan wàábìlì mílà dóńkà wàlíyà fún mi lọ́mọ rẹ̀ Tẹ̀síwájú. Ọmọ táwọn ìyárí fún ní tí ó jogún mi, wàyárí fún mi ààrẹ yàákù tí ó sì jogún ìdílé yàákù. Kí làwọn ìdílé yàákù bú ní? Ìjánà bí ọlọ́. Kí làwọn ìdílé yàákù bú ní? Tàórẹ́ta. Wọ́n mójútó torí pé ìdílé yakub lànẹ́bí wa musa ìdílé yakub lànẹ́bí wa daud ìdílé yakub lànẹ́bí wa suleiman tàrẹ́ta musa injila òtí ìdégbà náà nígbà ọmọ yàtọ̀ sí ìlú zabura tu daud ìtírà ọlọ́run wọ́n jogún ìmọ̀ ọlọ́run wọ́n jogún yóò jogún tíra tàórẹ́ta yóò máa ń pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti ṣàlàyé ẹgbẹ́ ìtẹ̀síwájú ọmọ náà ṣe lọ́mọ ìyọ́nú obìnrin tí ẹ̀bá tó ń tọrọ ọmọ ó máa sọ̀rọ̀ ọmọ tó wá ògùn sọ fún mi lọ́mọ fún mi lọ́mọ lókun wọn hmm, hmm. tẹ̀síwájú. Ọlọ́run ní ìrẹ Zakaria, ọlọ́run bá dá lóò sáàmù bí ọlọ́run ní. Ìrẹ Zakaria, iná ló bá ṣirúkì bèbò láàmí, a ti à ń fún ọ ní ròdùnú oró. Ìròdùnú kí ni ọmọkùnrin kan, Ismuhu Yahya, orúkọ ọmọ náà a ti sọ kó tó dípò bí orúkọ rẹ̀ mọ̀ jẹ́ yáyá ọmọ ìlàmíyá jí aláhùnmí kọ́bẹ̀ sàmíyá àfún ẹni kankan nírú orúkọ ìṣáájú rí kò sẹ́ni jẹ́ yáyá ṣáájú ànábì anna báwo ni yàkúnù lígbò láàmú ń ṣe bímọ Bẹ́ẹ̀ni gbọ́ nǹkan tí mo ti sọ lápàárọ̀ ẹgbẹ́ ní báwọn ò lè bímọ wàkánà tí mo rà wájú. Ìyàwó ti yà gan-an. Wọ́kọ́dé bẹ̀lẹ̀ òtún mi nà lè kíbàrí ìtì ìyá. Nínú ká dàgbà, òun gan ti dépò ìtì ìyá òun ti dókó òun ti dàgbà lágbà gan nínú ọjọ́ orí inú ká sọ pé èèyàn dàgbà òun ti dé ètè ìyá arúgbó ti dé ogó ti dé ìsíwájú. ọlọ́run ní kàdálíkà gbogbo ń tó wí yẹn òpùrọ̀ bó ti rí gan ni ẹ̀ àmọ́ kọ́ọ́là rọ búkà mọ̀lẹ́kà sọ fún pé olúwa rẹ̀ sọ wípé gbogbo tí wọ́n rò kó ṣòro yẹn aláyà hajjé ìrọ̀rùn ni tó wọ́n lọ وقد خلقتك من قبل ولم ní ṣebí èmi ni mo dá ọ wọ́n jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ ajẹ́gbé kọ́mọ ó wáyé kò ní ń ṣe pẹ̀lú ogó àbíjọ́dọ̀ ẹni ọlọ́run bá fẹ́ yọ̀ǹda ọmọ fún ní yọ̀ǹda fún ìbá ò jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ kí la fi dá tẹ̀síwájú. ọ̀nà rọ̀bì jẹ́ ẹ̀yìn olúwa ọ̀rọ̀ tó sọ ìṣiyèméjì àmọ́ fún mi lámì tẹ́sílì àfihàn ni ọbí ìtànàbí ìwà ìbẹ̀rẹ̀ ọ́nìmù náà káyífà tó hàn jìlì mọ́ta ṣùgbọ́n ànílọ́bẹ̀rún tọ́lọ̀ fi ní kó mú ẹyẹ àti máa bá lọ àti kàlẹ́dì mọ́rọ̀ alákọ́ríyà wọ́wọ́ kọ́wíyà tún aláhùrúṣì à nílọ̀bẹ̀ náà tẹ̀síwájú qala rabbi ij'al li aya olúwa fàmìhànmí qala ayatan la tukallima an-nasa ọlọ́run ní àmì tó rí ni pé alátùkálímọ̀ ò nílé báyàn sọ̀rọ̀ sàlásàlà ìyá ní ọdún bí ọjọ́ mẹ́ta lóòbí nílé sọ̀rọ̀ kí wá ṣe fún ṣàárẹ̀ sàwí ìyà wà sàwí ní ti kankan ọgọ́dọ̀ ó kàn rí pé jáde tó fàkọ́rọ̀já ilẹ̀ ó wá jáde sáwọn èèyàn rẹ̀ láti inú yàrá tí a máa wà níbi ilé ìjọsìn tí a máa jókòó sí jẹ́ fi ń sin lọ oòrùn. Fa'auha ilayhim an sabbihu bukratan wa ashiya. Ó wá júwe fún wọn tọ́ka pé ẹ máa ṣàfọ̀mọ́ Olúwa lówó àtàṣálẹ̀. Ya fún lọ́mọ, bàbá ọlọ́run wá fún lọ́mọ fún nílí kìtàbà wà tíra ní ó mọ́tí ayé mú sàrẹ́sà ni ó gbé dání oníkò dì mú oníkò dì gẹ́bọ́lọ́ mẹ́rin ṣe sọ fún wa nínú Qur'an ẹ́ fakọ̀dì sàmùsàkàbèlẹ̀ ọrùn wá ti lè ń kọ̀ láti sọ ọmọláha wọ́n lọ ìsànlẹ̀ ìrìnàlè di Qur'an mú di Islam mú kọ̀dì sàmùsàkàbèlẹ̀ ọrùn wá ti ó ti di okùn tí ò lè já láíláí ó ti dì í mú tẹ̀gbẹ́tẹ̀ bá ra okùn tẹ̀bí ń fa nínú kànga gbà ọba yà wọ́n lókùn yẹn já bẹ́ẹ̀ bá fi ń ṣàṣọ wọ́n ló padà já bẹ́ẹ̀ wọṣọ wọ́n ló padà gbó àmọ́ Islam oró wá tì lówó kọ́ kò ní í gbó gbèlè pé yóò ya gbèlè pé yóò jà láǹtì sọ̀mọ̀lá wọ́n lọ òsèmí ìrìnàlè ọlọ́ni wà àtẹ̀yìnà olè ọkùnmọ́ sọ́bí láti kéèké láti fọ́mọ̀ yẹn ní kí ni hukma hukma yẹn túmọ̀ tí àwọn àfáà ló kó sínú pọ̀ ṣùgbọ́n a ti fún ní òye a ti fún lọ́gbọ́n a ti fún láàkáyì a ti fún nímọ̀ a tún ti wá fún ní àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọkàn tó mọ́ a ti fún ní ní wáhàyí láti kékeré mẹ́tòrúkọ àdẹ̀jẹ́mbà àbá tún lọ áyà míì tọ́lọ̀ fi sọ ìyàwó ẹ̀ nígbà tí mọ̀lẹ́kà dé tó lòun wá sọ fún pé yóò bímọ ọlọ́run ní ìyàwó ẹ̀ yẹn ìyàwó ànábì Zakariya ó kàn pàtẹ́wọ́ ni pé obìnrin tó ti yàgàn làmọ́ ẹ̀láka sọ pé yóò bímọ. ọlọ́run á ní. الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك أن الله يبشرك بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين أوايا aráyà yìí kúlẹ̀gbẹ́mì ìfẹ́ káyà náà ṣùgbọ́n káyà jésù táwọn kírísẹ̀ máa pariwo yẹn jésù ànábì Ìsá alayhi salam ṣe mọ̀ pé wọ́n mú àyà wá nínú Qur'an wípé ọ̀rọ̀ ọlọ́run ni jésù ní àtúntì kọ́ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ọ̀rọ̀ náà ọlọ́run làwọn máa ń pè náà ní àtúntì kọ́ṣe ní kíni ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ si wà pẹ̀lú ọlọ́run lọ̀rọ̀ náà. Aya nínú sọ́lọ́tù Sàhárì, aya wa lọ sọ lóòótọ́, bí ẹni pé táwọn nà sọ́rọ̀ sọ yẹn òdodo ní níbi tọ́lọ̀ ń ń sọ̀rọ̀ nípa lẹ́yìn tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa ìyàwó fèrè àwọn ẹni lẹ́yìn tọ́lọ̀ fẹ́ sọ̀rọ̀ nípa Maryam wàríkùwà Maryam lẹ́tì فنفخنا فيها من روحنا وصدقت بكلمات ربها وصدقت بكلمات ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ó gbà lódodo àwọn pé ọ̀rọ̀ yẹn ni kùránì ń sọ yẹn kọ́rọ̀ ní jésù ṣe àgbọ́bẹ̀ ilẹ̀ ẹnìkan mo kàn mú ẹ wá gbọ́n tó ń sọ nípa àmẹ́lì ètò kan áyà tó ọlọ́ni ó pè ó pè ànábì wa nígbà tó ń yan náfílà tó ń kírun ní ààyè ìjọsìn nínú ilé ìjọsìn wọn jọ́nà Ọlọ́run ọba ń fún ọ ní ròdùnú ọmọ tí ń jẹ́ Yahya. Mùsọ̀dìkan bí kẹ́lì mẹ́sìn. Ṣẹ́kìrì ti pẹ̀lú Jésù. musaddiqan bi kalimatin minallah gbólóhùn tó wá látọ̀dọ̀ ọlọ́run ẹ wọ ọ̀rọ̀ yẹn kalimatin lọ́lọ́run tún pe ta ni ló pe yáyá náà mo ló ti abẹ́ yàtọ̀ táwa onú sọ́ọ̀tù mẹ́ríàmì mo ti sọ náà sẹ́yìn inú tẹ̀síìrì o gbogbo àwọn sífáàtì tí wọ́n mú wá tí wọ́n fi sọ pé jésù jọlọ ló wà fún yáyá nínú so kò ní ìdíkàtẹ̀ mọ́ dára aláàmú gan pẹ̀lú lọ́jíìkì gbogbo tí ó ń sọ nípa Jésù náà lọ́lọ́run tí wọ́n á sọ nípa àwa gẹ́gẹ́ fúnra wa bẹ́ẹ̀ ṣe gbé Ọlọ́run sọ pé fanifáànà bí àmì ìròyìn náà pé àà fanifáànà fi ìní ìròyìn náà afẹ́ mi wá sí àwọn gẹ́gẹ́ tá a lúrọ̀ Ọlọ́run sọ pé mi wà ló ń fẹ́ mi òun gẹ́gẹ́ ló ń fẹ́ sí wa. na fáktù ọlọ́ọ̀ni ẹ̀mí òun gangan fún ẹnìkọ̀ọ̀kan kanuwa direct tó wá àwọn mùsùlùmí tọ́rọ̀ òye tí ó sì béèrè àwọn òye nínú àwọn ẹ ṣèbí wọ́n sọ mọ́ni Jésù ọkùnrin kan wà ń sálẹ̀ lẹ̀ mo ní orí tó ti ń ní ọ̀sìtì tí ẹ bá a fún Moscow àbí kí ló ń jẹ́ mọ́ mo ní kí wọ́n lọ rẹ̀ bẹ̀ lálẹ́ ẹjọ́ kan ẹ̀rà lónàtì jẹ́ kí n kọ́ tiẹ̀ ṣá mo ń padà lọ́ọ̀bẹ̀ in tí mo ní wọ́n rà kọ́ ló gbélé wọn lọ́wọ́ ó wá ní nǹkan kan náà ni ìwọ ló sọ fún mi pé ṣẹ́ kan wọ́n ń ṣe èmi tí mo ń béèrè brand mo mọ mo ń ṣe ló wá ní ẹyìn náà ó ní ẹjẹ Gabriel in Quran you know Jesus ìdíní kan mo ṣá ń wò báyìí wàhálà ìní ìfọ̀rọ̀ ìsìnkà oní kí ló ti tó ń sọ òye o wọ́n dẹ̀ ní mùsùlùmí ní tọ́lẹ̀ máa in tí mo rán ṣàlàyé sí mi ò fẹ́ lójú yìí olóńsọ tó tó dà láàmú tó fi lọ kèfè rí bẹ́yìn irú wọn ni ọlọ́mú translation Mamadou Pitol Quran kan ẹnìkan náà tó translate Quran à ń pè ní Mamadou Pitol muslim ni o tó wá lọ translate nínú Quran sọ́rọ́tù Mariam náà pé a fún Mariam ní ọmọ kan ọmọ yẹn jẹ́ ó wá lọ translate sí sinless or faultless ọmọ tá a fún ọmọ tí ò lẹ́ṣẹ̀ tí ò ní láìsí kankan ṣé wọ́n rí the same word tọ́lọ̀ ń lò bẹ́ẹ̀ gangan tó lọ translate sí fọ́nbẹ́ẹ̀ sílẹ̀ yẹn ọlọ́run tún wá lò fánà bí yáyá ìké nínú the same sura ó ti explain gbogbo sí ìbáàkì o kọ́ mi fẹ́ deviate much lórí nǹkan bá ń sọ wọ́n jẹ́ ká sọ náà tó lẹ́lòmíì náà nù bó ṣe ń gbọ́ tó bá ń gbọ́ nù tẹ̀síìrì ó lè máa wípé ustazi ò ṣe ẹ̀sìlẹ̀nì ẹ̀ bóyá ó ti di kékeré ó mọ̀ pé rán lòun pa ni èjẹ́ kí ṣàlàyé ẹ̀ kò ṣe ṣàlàyé ẹ̀ ẹgbẹ́ ẹ ní kéjẹ̀lẹ̀ yẹ ẹni tó di akèwìrí. Hmm? ọlọ́run sọ pé òun ṣe ìzá ní ọmọ kan tó jẹ́ kí ni zakata zakiyan ọlọ́run pè ní ọmọ zakiyan zaka to purify the same thing lọ́lọ́run sọ nípa ànábì Yahya súra yìí aya 4 aya aya twelve thirteen fourteen aya thirteen gangan lọ ni ọlọ́run ní aṣe ní gemu láti twelve ọlọ́run ní yáyá ya húdìlì kìtàbà bí wà wà àtẹ iná olè hókùmá afún ní hókùmá tí wọ́n ya rẹ̀ pọ̀ àgbọ́yé ẹ̀sìn sọ̀bíyá láti kékeré aláàánú ni mílàdúnẹ́ látọ̀dọ̀ wa. ìtumọ̀ àná náà ọ̀rọ̀ pọ̀ táwọn sọ ń náà àánú aṣe láàánú aṣe wa zakata ọ̀nà tó bọ̀nù language zakata zakiya nkankan náà méjèèjì ọlọ́run ní aṣe ni wọ́n lò fún jésù wọ́n lọ píkẹ̀ wọ́n ní kò lẹ́ṣẹ̀ náà lò fún kò gbogbo tọ́lọ̀ lò fún ológun lò fún Zakaria I am two thirteen ó lọ ṣe déédéé nǹkan tọ́lọ̀ wọn bá sọ nípa yí ẹ̀yíṣà gbónú mọ́rìyámà tọ́lọ̀ sọ pé Zakija rọ ọmọ tá a pè é jẹ́ ká padà fà ọ̀rọ̀ فنادت فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك أن الله يبشرك بكلمة من الله وسجدا وحزورا ونبيا من الصالحين الله فنير يوم ibi tí mo lọ ń bí ibi tí mo kàn fẹ́ fàyọ́ ọbẹ̀ ni kẹ́límà tí àti ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ta lọ́rọ̀ sọ fún ó sọ fún Zakaria ọmọ owó lọ́lọ́ pé Yahya the same thing bá tó ń parí sáyẹn yóò mọ kò túmọ̀ sí ọmọ ọlọ́run ni àbọ́lọ̀ gangan ṣùgbọ́n àwọn èèyàn wa ẹlòmíì náà ìrun kíkí ní látẹ́lẹ̀ tàbó ti rí bọ́ ìkan tó fẹ́ fẹ́ pé àwọ̀zọ́ fún gáyìí gbogbo àwọn muslim brother tó dẹ̀ rí kò sí wọ́sọ́ọ̀pù nù wọn tó ní mo béèrè lọ́wọ́ sísà kan ti pẹ́ sísà yẹn ti wá márì mo pàdé ẹ̀ mo ní kí ló dé tẹ́ẹ̀fì fún àwọn brother ah, àwọn brother burú jù ó ní wọ́n lè ṣàgbé bíburú àwọn brother ní strictness pé wọ́n jẹ́ ìsìnkú gangan wọn ò ní lọ ṣó ní yunifásitì tí wọ́n bá lólórin kan wá wọn ò ní lọ bẹ̀ ṣe bá ní wọ́n ṣe kìíní kan ẹ̀ ní rí wọn ń bẹ̀ àwọn eléyìí ò wíkẹ́ẹ̀dì o àwọn wọ̀sọ́ọ̀pù ní àwọn bọ́ọ̀sì tàbí tó àwọ àwọn muslim brother kan tí àgbé ìwọ̀n ẹ̀ òjò déédéé ní eléyìí ò ní wíkẹ́ẹ̀dì ẹ wá mọ̀ tí mo wíkẹ́ẹ̀dì òun ò ní rí control tó ń bá fẹ́ ìtumọ̀ wíkẹ́ẹ̀dì yẹn pé yóò strict ìfẹ́ náà wọ́n ní ṣe ní kò ní ṣe ní tí òbí fẹ́ muslim yẹn tó ara yẹn jésù ìpèlẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ ní aláìníjì àmọ́ lọ́sàn rẹ̀ jẹ́ pé aráàlú tó ti ní problem ní gbogbo pé tó ń bá fẹ́ muslim òun ò lè kọ̀ǹtúrò rẹ̀ orígbà brothers in ministry ẹlẹ́ẹ̀kejì gangan tó wá jẹ́ pabambari rẹ̀ ni pé kò muslim brother ò ṣe trust sọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ ìyàwó méjì mẹ́ta mẹ́rin kò bá promise yẹ lẹ́ni tọ́kàn rẹ̀ òkúrọ̀ láti gbogbo promise ẹ̀fẹ́ muslim brother ń sìn ó lè fẹ́ fẹ́yàwó pé yóò ní fẹ́yàwó mi yóò òun fẹ́yàwó mi lásìkò tó ń sọ yẹn kò tàn yẹn obìnrin yẹn o ó dìtẹ́sì pòlígà kódà kò láìkì ẹ̀ fún rẹ̀ lásìkò yẹn bọ̀ ó lè di bí twenty years thirty years nǹkan nígbà tó pé ẹ̀ẹ́d eh, ló wá rí ìwé tọmọ ẹgbẹ́ ọ̀pẹ́tì láptọ̀pù kankan tí wò rí ṣígbà ọmọ yóò mọ̀ parí sáfíìsì tó bá lọ́ta ní ọ̀pẹ́tì kìíní jẹ́ kó wọ́n fẹ́ tó wá dọ́dọ̀ ìyàwó pé tó bá sọ fún lónìí ẹ mọ́ tẹ́ra yín jẹ́ alẹ́ máa gba ẹlòmíì ó máa fún àwọn èèyàn tó tún mọ̀ nípa láptọ̀pù yẹn pọ̀ járe kò mọ̀ pé lẹ́jọ́ ọkùnrin yàtọ̀ sí lẹ́jọ́ obìnrin ó ń dáhùn èsì ọ̀rọ̀ pé laptop yẹn kò mọ̀ ẹgbẹ́ ọkùnrin sáwò pé kí la lè fi ṣe kẹwọ́ tóbìnrin yóò fi ní ìwòpó lójú kòkòrò ní wá jẹ́ ká sọ pé ó mọ̀ nípa laptop yìí dáadáa lẹ́jọ́ ọkùnrin yàtọ̀ sí lẹ́jọ́ ọkùnrin bọ́lọ̀ ti dáwà yàtọ̀ olójú kò mú ò lọ níta ní mọ́bọ̀ olójú kò mú ọ̀nà nìta ni ọkùnrin tó bá ti wá pé mẹ́rin tó àmọ́ ọmọ ju péré àwọn tó tún lè dáadáa tíyàwó tó bá ti délé bí àgbò ìyẹwà ọbẹ̀ ṣe níyọ̀ báyìí ó bá rẹ̀ ṣe níyọ̀ báyìí tí bó ń jẹ yìí èmi lè sọ fún pé kí ló lè tó bẹ̀ kí la kí la kí la gbé kí la jù sí mi yóò bá sọ́dọ̀ rẹ̀ ìjọ náà ni ó sọ pé òun ti kọ́ kalẹ̀ wọ́n ò fẹ́ ọmọ ìyàwó ti pé mẹ́rin wá rí sí ìgbẹ́ tó fẹ́ lè dàrúkú wò kán bẹ̀ bí ọmọ ìyẹn gbọ́dọ̀ wọlé a kí nìkan àwọn afáwà sọ pé ṣe kò mọ̀ tọ́sùn náà ní ṣẹ̀rí àwọn ẹjọ́ má bàbí sọ ẹnìkè ṣéṣe rí àṣọ pé obìnrin tí ò tẹ́ ẹ̀ lọ́rùn kájọ máa gbé ní kíní kankan ní. kò ní gbọ́rọ̀ ṣúra lásìkò ẹni tó fẹ́ ṣe yẹn ìyẹn ìwọ ní nínú ṣẹ̀rí àwọn. wàyín àtọ̀ ẹ̀lẹ́ ẹ̀kọ́ bala tábẹ̀kú àlèyínà sàbíìlà ọlọ́run táwọn obìnrin bá bí sí tẹ̀síkán tí ń gbọ́ sí ẹ má lọ́wọ́ gbọ́n àlùmọ̀kọ́rọ́ ìfẹ́ fi lé wọn lọ́wọ́ táwọn obìnrin yín ìyàwó yín bá ti àwọn ọkùnrin wọ́n yẹn tóbìnrin bá fi ń gbọ́ ti yín ẹ má tún lọ dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí sábẹ̀ dọ́gbọ́n lé lọ ọlọ́run ṣàkọ́ أن الله يبشرك بيحيى مصدقا نعم مصدقا بكلمة من الله وسيدا وسيدا وحسورا ونبيا من الصالحين واصل قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر نعم قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك obìnrin yẹn rìpláì mọ̀láìkà yẹn pé mo wà wà á àti báwo ló ti yẹ kó rántí báyìí báyìí nígbà láti bọ́ wà á lẹ́yà ájì tí mo ṣe tọkọ ló sì ń kà yẹn máa rántí ìṣàlá ìṣàlá tí bá ti rántí ìyàwó náà ó pàtẹ́ ó pàtẹ́wọ́ báyìí ẹ̀ẹ́ obìnrin tó ti tó ti tó ti ya gbẹ̀m ni wọ́n sọ pé yóò bí mọ́ ẹ̀rọ Mariam ló ń sọ yẹn wà lámíyàn sáfì bẹ́ṣẹ̀ lọ́rọ̀ kan ibi tí mo dé ẹ má ni o ọlọ́ni ankanu dámẹ́lì wábà lẹ́yìn ṣé torí pé ẹni yẹn ti jẹ́ ọlọ́rọ̀ olúwẹ̀ olúbíjà ó tún wá ṣe kí ni ó bímọ ọ̀rọ̀ kó bímọ yẹn ló wá yà pé gbogbo àwọn tí wọ́n bá ti ní ọmọ pàápàá tí wọ́n ní irú a máa ń ṣègbéraga nítorí àwọn ọmọ tí wọ́n ti bí ọmọ yẹn wọ́n máa ṣe fáàrí wọ́n ma fi ṣe yánà wọ́n ma fi ṣègbéraga wọ́n wà jọra àwọn lójú tọ́lọ̀ ni gbogbo àwọn ìwà tí ọ̀dá tí ìwù ṣe torí ipò lówó ó sì bímọ wọ́n sọ̀rọ̀ nípa sálùwà níbi ọmọ mùgbé lọ́gọ́ iná àpẹ́iná kàlẹ̀káńtà fàṣọ́lì lè ní àkàwọ̀ níjọ́ náà wọ́n ní àwọn ọmọ rẹ̀ ó láwọn ọmọkùnrin tó pọ̀ kí wá jẹ́ wọ́n olóko wọn ìlú odò tó bá jókòó wọn á pọ̀ wọ́n jókòó olówó àwọn ọmọ yóò kàn tún jókòó níwájú ẹ̀ wọ́n jókòó wọn ọ̀kiri ká ẹ̀ tó lè wá sí òjòkó ìfẹ́ ẹ̀sùn ni àbìta ṣọ́rẹ́ ni tó gẹ̀ẹ́yẹ pé ọmọ rẹ̀ kú kó lọ́mọ ẹ̀tọ́ ń gẹ yẹn pé ò láyé yìí kò sẹ́ẹ̀rí pé ọmọ ànábì wúlò jọ léyàwó ó jọ ọ̀nà tó gbajúmọ̀ báwọn àbá sọ torí ọkùnrin kú níjọ ṣùgbọ́n lóòótọ́ ẹni yẹn fi bú ọlọ́run ní ìnà ṣá ni àkàá O ó ní òní lẹ́yìn ìwọ tó sọ pé òmùmọ̀ ìwọ lẹ́yìn ẹgbẹ́ ó kọ ẹ̀kọ́ àmọ́ ìlàkà kan sọ̀rọ̀ tẹ̀sí ànábì ń sìn sọ̀lọ́ láàrin wàsá ó gbalẹ̀ kan bá bá fẹ́ sọ nǹkan kan lánàbì láàrin ìlú kíbinú ọlọ́run kó máa pọ̀ ń pè sí ayé inú sàárè ó máa sọ ó ṣàánú wa torí náà tí mo fẹ́ lò ń bẹ̀ ní wípé nípa ìgbéraga ìjọra ẹni lójú fáàrí ṣíṣe ìyànrà ṣíṣe káàmà yàngàn pẹ̀lú ọmọ ó wà ní pẹ́lú ìyẹn ṣíṣe kí ni tó fi ń kọjá àlà what do you mean i'm going to call my son now ayé ẹ̀dẹ́ bàjẹ́ ni ah gbanagbana gbanagbana kí ni kan rẹ̀ kíákíá wọn ti dé wọn ti wá mú ẹni yẹn lọ ẹni ó mọ̀ lọ́mọ̀ ó kàn jókòó síbẹ̀ ẹni kò kàn láì ṣé nítorí pé òun láìkì ìlú èbó láti lọ gbé òtútù wọn yẹn ni ò bẹ́ẹ̀ mi lára mu àti tèmi ìdí ẹ̀ láìkì ilé ìwé ṣe ń ṣe bẹ̀ kìrìwò rí bàbá kan àwọn bàbá méjì wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ fọ́ nìkan o lálẹ́ wọn á jókòó sí wọn mò gbọ́rọ̀ wọn ní ìdásí o ó ti tàbújáde lólóhùn ti dé ìwọ olóhùn náà ní kí tó fi kúrò ń bẹ̀ ó wá ní wọn è jẹ́ kó ráyè báwọn ará ó ní kò sí ara alé táwọn jọ máa ń ṣeré olówó kan jókòó síta ni àwọn tún wọlé wọ́n tilẹ̀kùn ó ní inú ilé ọ̀bẹ ẹṣú ni ó nínú yàrá ni wọ́n máa ń yà sẹ́yìn bàbá kẹwàá ní ó ní bẹ́ẹ̀ ni ó ní inú ilé ọ̀bẹ ẹṣú ní ṣèkété ó nínú yàrá ni wọ́n máa ń yàgbẹ́ sí òkété ó ní ẹ̀lọ́tẹ̀ ẹ̀yin sì ní tẹ́ bá fẹ́ gbalẹ́lẹ̀ wá sẹ́kọ̀ bàbá yẹn ní tó jẹ́ kó gbébẹ̀ ní pé inú ilé ni ọmọ ìyàgbẹ́ sí bí òkété ọ̀rọ̀ tí wọ́n sọ èké 1970 ọ̀rọ̀ 2000 tí mo ti dé kààrẹ̀ méjì ní ibi tí fẹ́ lò ní pé àwọn tó ibi yẹn ò bá lọ́ra mú ní kó wá akọ̀sí ọmọ tó fi àjẹ ní ìsìn ọmọ ẹni jẹ́ ọlọ́pàá ó lè jẹ́ kìnní kan sójà ọmọ ẹni jẹ́ kìnní ọlọ́run kó ṣàánú wọn tẹ̀síwájú ìdá tútùlà alẹ́ fún

Ọlọ́run ìdá túnlà lé ayá àtùnà tàbá kékùrá fún kọ́lá àzáàtì ìrólẹ́ awùwàlé yóò ní àwọn àlọ́ ọjọ́ òun. Àyíká síta ní àwọn àlọ́. Àwọn àlọ́ láíláí. Kí ni ìdí sọ bẹ́ẹ̀ sáàmù? kò rẹ́dì láti àtẹ́sì wẹ́ kò ló bí ọ́nkà kò rẹ́ owó iná rẹ̀ gbà máa ìgbéraga ló ṣe é ó mọ̀ pé léyìn òjò àlọ́ lájọ́ ta fi ń gé sójú àlọ́ dàbí ìwé aláwòye ọmọ àwọn ọmọ ìyẹn ní kí n gbàtí mo wá kà máa rí pé wọ́n ní ọ̀sán yẹn lẹ́sẹ̀ kan kí ni àlọ́ ìjàpá ọmọ ẹlẹ́pàá yìí ọmọ ẹlẹ́pàá yìí pẹ̀rẹ̀rẹ̀ pẹ̀wú pẹ̀wú yẹn so wọ́n wá sọ̀tàn ìyẹn ẹlẹ́pàá sùn lọ gbogbo oníṣù lọ jàkó tó kó lọ wọ́n wá lọ kọ́ bá wá pe ọ̀sán yẹn lẹ́sẹ̀ kan pé kó wá bò yanjú ta ní kọ́ gbogbo wọn tún ti sùn lọ ọ̀sán yẹn lẹ́sẹ̀ kan sùn ló wá mú jàpá wádìí ọba ní kó máa mú lọ wá lọ láti jẹ́ ní fìjà pábọ̀ ọ̀sẹ̀ mo tẹ́ fàyọ ní pé gbogbo ọ̀rọ̀ tá a sọ ìta máa ń ṣe tẹ̀sí èwo ló ṣé àlọ́ yẹn súnmọ́ kò súnmọ́ náà ọmọ ẹlẹ́ka yìí ọmọ ẹlẹ́ka yìí rẹ̀ pẹ̀lú ẹlẹ́ka yìí ọmọ ẹlẹ́ka yìí rẹ̀ pẹ̀lú kò jọ ìyá ìyá ta kùn wálẹ̀ àìjàjà gbogbo ayé ka ìyé rẹ̀ jẹ́ àlùjànjàn kíjàn ajá méjì ẹ̀ ó dọ̀rùn àlùjànjàn ẹjọ́ tẹ̀sí tẹ̀sí ń gbọ́ láti jọ tẹ̀sí máa gbọ́ sójọra wọn kẹ́rẹ̀ kan máa kọjá ní ti ni àwọn yóò ní wèrè ní orí ẹ̀ ti dàrú eléèkẹ́ ń sọ kò bá jẹ́ àpamọ̀ kò bá jẹ́ tapagbè gbogbo àlọ́tẹ̀ ẹ̀mọ̀ kò sí kò èyí ò lọ́pẹ́ léyìí wọ́n kàn lọ nǹkan mọ́ra wọn ni ìjàpá tá báyìí kẹ́nìkan sọ pé ìjàpá ó lọlé ọba ó wá ṣe nǹkan báyìí níjàpá pẹ́pẹ́ yẹn ni ìjàpá wo ó ní wọ́n ń pè ní fables nínú literature ẹ̀tọ́ wa ní English fables giving animals human character ká fún àwọn ẹranko kí wọ́n máa ṣe bí èèyàn ìyẹn nu literature nìyẹn ìmọ̀jìnlẹ̀ èdè nìyẹn gbogbo alamọ̀ pé kò jọ Quran tí wọ́n ní àsáàtì ìrúlé àwọn àlè how possible wọ́n sọ bí wọ́n ṣe bí ọjọ́ òní ìjàpá sọ bá ṣe wọ́n ṣe bí wa ṣé ìjàpá ṣàlàyé bá ṣe dúró nùtàn àlọ́ wo ni wọ́n pa tó ń sọ àlàyé ibi tá a ti wá bí àtọ̀ bó ṣe dẹran bó ṣe fi egungun bó ṣe dẹran bó egungun bí ó ṣe dípa jáde nù ya wa bá ṣe lùgbésí ayé àlọ́wọ́ ló sọ rí dìbẹ́sà lọ́bẹ̀ mìíràn tí ń sìn tó lè sọ ń pẹ̀ ó ní ìyá kan tó lọ tó ní adìẹ kan kò yé tó sọ sínú igbó ìgbà tó yá adìẹ yẹn wá lọ yé ó wá fẹ́ kó ọmọ adìẹ yẹn ń bá kọrin ẹ̀gán sì ìjìnlẹ̀ Yorùbá ní ṣiṣẹ́ tí ó lè gbé àfáàtúwá ní sáìdì kò bá mú gan-an ìyámọ́kó mọ́kó òrèrè ìyámọ́kó mọ́kó olówó mi kó gbá mú mọ́kó mọ́kó àbí àwọn tó ń túlú àwọn kan ìyámà ìtú èlé kó yí ni tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ làwọn ti máa ń ṣe láyé tẹ́bá dé bí bọ́ọ̀kù kan dé bí ní ìsìn kalẹ̀ tó yìí

ìfojúlé léèyàn ọlọ́run kó ṣàánú wa tẹ̀síwájú ọlọ́run sọ ní sùn wà lálùkòrò tó á sàmì sí gògórí gògórí imú ẹ̀ gògórí imú rẹ̀ lásàmì sí ọlọ́run sàmì sí gògórí imú wa o ẹni tó bá fẹ́ mọ̀ sákànra rẹ̀ ń kò ń kí imú díẹ̀ mọ́jẹ̀ ó pọ̀ kó yẹ àmọ́ tó bá dá kú kò òbí ọ̀hún ìsìn lójú ọmọ yóò mọ̀ wà mí ní ọlọ́pẹ́ kèrèkèrè ló wà àwọn gáàsì ike ni mú kìí ṣe bá gbé mú wá kọ́pì ẹ̀dà ló ń sùn sáàmù tí rí mú wá yóò mọ̀ gbé káàkiri ọmọ náà nìyẹn ashabal janna ọlọ́lá dán wọn wò gẹ́gẹ́ bá ṣe dán àwọn ará inú ọgbà gẹ́gẹ́ bá ṣe dán wọn wò àwọn tí wọ́n ní oko pé ọ̀la wọ́n tẹ̀síwájú àbí rubbish is past eleven tó bá dọ̀la pẹ̀lú ọgbogbo ọlọ́run á bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn ọ̀rọ̀ ọmọ yẹn ló tèkì wá ní táìmù díẹ̀ àní ó dẹ̀ ṣe pàtàkì lásìkò tá a wà yìí torí téèyàn ò bá ṣàlàyé ẹ̀ dáadáa lásìkò tá a wà yìí pẹ̀lú íńtánẹ́ẹ̀tì àwọn facebook oríṣiríṣi àwọn èèyàn ló sọ pé ọmọ wà ẹlẹ́hà nínú ilé èyàn òfin lè mọ́yé àwọn tẹ́lẹ̀hà ń bá sọ̀rọ̀ lójúmọ́ kódà èyàn lè mọ́yé tẹ́lẹ̀hà bá sọ̀rọ̀ níṣẹ́jú kan bèèlè wákàtí kan through social media kódà bí ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ ní bàbá lòun fọmọ sílé kò gbọdọ̀ jáde ó lò lòun ó fọmọ lọ́kọ ọmọ sì ti lọ́kọ ó ti ṣe nìká lórí net wọn àti bọ́ àyẹn ti fẹ́ra wọn ẹ́ orí nẹ́ẹ̀tì ló ti ṣe engagement orí nẹ́ẹ̀tì ló ti ṣe nìká ìjọ́ tó ń bá jáde ń lọ́kọ́ kúrò kó wọ́n ẹjẹ́ ìjọ́ mọ́ ń ṣeré through net they are meeting through the net bàbá dẹ̀ ló ń ọmọ sínú ilé so ìdí nìyẹn rẹ bí àwọn àfa aláti máa ń àwọn àlàyé deep ẹ tó bá níṣòro tó jẹ́ muslim sista tí ò bá gbọ́rọ̀ ọlọ́run pẹ̀lú internet pẹ̀lú social media yóò sọnù yóò sọnù gidigidi nítorí náà ọwọ́ ta ni ọmọ wà ọwọ́ ọlọ́run ta lọ́lọ́ máa yọ̀dá rẹ̀ fún ẹ tó bá wù ú abẹ́ẹ̀rí wèrè tó lóyún tó tún bímọ olówó tó yẹ pé olókọ psychiatric hospital ìyẹn ni hospital tí wọ́n fi ń wo wèrè philanthropy ni is a philanthropy ẹnìkan tó máa ń ṣe dáadáa ni ó wá kọ́ ibi tí wọ́n ti ń wo wèrè kò rọ́mọ bí ní tiẹ̀ ó orí ẹni yóò pé wèrè yẹn wá lóyún ní títì ibi tó wá kọkalẹ̀ ní wọ́n tó ti lọ tó ti ọkọ̀ ní wèrè tó tó bí máa ń tẹ̀ orí rẹ̀ ló sì padà pé táyì kan mo máa ń sábà sọ lákùrẹ́ àwọn mta wọ́n gbé kámẹ́rà tẹ̀lé woman kan níbi eré àbí ọjà bá níbi eré àṣẹ bá yà lọ síbi ọ̀nà bí ilé ọba yìí wèrè yẹn tó bá pọn ọmọ yóò kọ ẹsẹ̀ méjèèjì sókè yóò rí ẹ̀kọ́ eléyìí ló fi dẹ̀ sí òun I was in Susan then. Early nineties, s with Ali. Ọmọ yẹn wá kú òkè ẹgbẹ́ bọ́ ọmọ yẹn ṣubú. Èmi rí ni o tó bá pẹ ọmọ yẹn. Yóò tó yẹ ìkọlù yóò ka ẹsẹ̀ ní méjì sókè. Ọmọ yẹn ò kú òkú gọ́gọ́ sọmọ yẹn o. Mo rí àwọn OSMC kì í ṣe ti ẹ̀sà wọ́n gbé microphone lẹ́nu wọ́n interview ẹ̀rọ iṣu ẹ̀ mo rí mo mọ wèrè yẹn gbà ní ìlédà màmá báyìí eventually bóyá àwọn bá àwọn tó wẹ́ẹ̀dì àti yorùbá láwọn wẹ́ẹ̀dì àwọn ló wá gbọ́ ọmọ yẹn àárọ̀ ọmọ yẹn lẹ́yìn ẹ̀mọ́ àwọn ló wá sí kẹ̀kẹ́ lọ tọ́jú ẹ̀ ǹjẹ́ ọmọ tó dé ò nígbà wá bí tá a bá dorí ẹ̀kọ́ odò kí ni ó ṣẹlẹ̀ nìbàdàn ní NTA àwọn form one àwọn ló lọ sí kí a woman kan ọ̀rọ̀ tí mo gbẹ tó ti pẹ́ 80 wúmà yẹn àtàwọn ọmọ rẹ̀ abẹ́ igi ni wọ́n ń gbé níta àwọn èyí tó wá ń gba ọ̀dọ́ rẹ̀ lọ skúù wọ́n ní báàgì skúù tí wọ́n bá tó wá dé wọ́n bá lábẹ́ omi gọ́tà wá ní wọ́n ṣù ò mọ̀ pé wẹ́rẹ̀ níyà wọ́n ń wọn ni àmọ́ mi wọn nílé wọn nílé wọ́n dẹ̀ mú tí wọ́n tún fi ń lọ primary school ẹ̀rọ ìsọ́lọ̀ lọ yọ̀dọ̀ ọmọ bú ẹnì kan sì kọ́ duplex kò sẹ́ni tí ń bá gbé bẹ́ẹ̀ àbò nìkan àtàwọn tó gbà ní cleaner àwọn ọmọ ọ̀dọ̀ gbogbo náà láti mọ̀ pé ta ló yọ̀dọ̀ ọmọ yàn so ìdí ni ẹwà wà á dojú kọ lọ́ọ̀ yẹn fún ọmọ wíwá àwọn atọ́lọ̀ ń fìdí ọ̀dọ́ ọmọ fún àtúndojúkọ torí ó tún lè ṣe míì yorùbá lẹ́ni ọmọ sí ló bímọ ọmọ òláyọ̀ ní ẹ̀yìn yóò tún lọ́mọ ìbẹ̀ náà ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وجعلنا مقيمي الصلاة ومن ذريتنا ربنا تقبل الدعاء Olúwa gbogbo àwọn èèyàn tí wọ́n ń wọ́ ọmọ tí wọ́n sí ìrọ́ ọmọ bá ní yọ̀ndọ́ ọmọ alálùbáríkà fún ọmọ kí la pé ọmọ alálùbáríkà kìí ṣe just ọmọ òun ọmọ alálùbáríkà bá ní yọ̀ndá fún wọn bá ní tù wọ́n nínú wá fún wọn ní mánì yẹ̀kín núrù ìdáyà àti ìsìnkọ́mọ̀ fún wọn ní ìgbàgbọ́ tó yè kóró fún wọn ní tàmálẹ̀ sọ́kàn wọn kó wá fún wọn ní dúró ṣinṣin tí òbí ní ṣẹbọ́ tó bá yọ̀ǹda ọmọ fún wọn tán máa jẹ́kọ́ mọ̀ ẹjọ́ lórí ṣokùnfọ́ rí ibú fún anyway agbọ́gbọ́ ma lálùbáríkà tó lẹ́nu ní òbí ọmọ yẹn ní ó padà kórí ibú bá mo sọ kéjì ẹ̀ náà ní wúmà nǹkan alájà ni àmọ́ kékeré ló bá kú mo bí dàrẹ́tì ó nítorí ọmọ yìí ó lò ó fi lọ sí kìfì olóbákú bọ̀ lẹ́tí ṣẹjá mi yẹn lẹ̀ ọmọ mi ò kò ṣokùnfọ́ rí ibú ṣùgbọ́n kọ́lọ̀ ń yọ̀dọ̀ ma lálùbáríkà fún wọn kó má jùlọ wọn lórí igbó allahumma inna nas'aluka al-huda wa tuqa wa al-'afwa wa al-ghina allahumma hdina wa sadina bi idhnillahi ta'ala tó bá dọ̀lá àmà tẹ̀síwájú nínú suratul qadam àwọn tí wọ́n ní oko tí wọ́n rò bá wọn gbọ́n ọlọ́wà ní ẹ̀yìn lẹ́gbọ̀ jù láyé pẹ̀lú ọgbọ̀rọ̀ agbọ̀rọ̀ àti ìsúrọ̀tún káàkiri àti ìṣàlàyé هذا والله تعالى أعلم àwẹ̀ ń dágbére àbí ọ̀dágbére àmọ́ èyí tó kù sáábà tó kù díẹ̀ sí ẹ̀sán àwọn tí ò ní parí àwẹ̀ wà láyé ọlọ́mọ́kà wá kún wọn o àwọn tí ó gbá àwẹ̀ ki o parí ẹ̀ tí ó tún gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ láyé lórí dáadáa ní kúlọ̀ wọ̀nyá tó pẹ̀lú ìkòmí ẹlòmí tí ń bá ọkọ rẹ̀ ẹrù tó tí wọ́n jákà ọlọ́run jẹ́ kọ́kọ́ orí tí fi láì ní ti ìrònú ti ẹkùn ó kàn dé lébà pé nǹkan jákà ló ti ma ń ronú ọkùnrin ó sì ṣe wọ́n ti ro wo ni jákà ó gbà yọ ọlọ́run pèsè fún wa gẹ́gẹ́ mo dẹ̀ ti ń ronú pé mo ra jẹ́ jákà ọlọ́run ti ẹlòmíì sì ti ń bọ́kọ́ ronú bó láti sọdún bàbá yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó máa complain èédú àkùkù gbé èédú àkùkù kó fún wọn ní 200 naira ẹlọ́bìrì èédú ẹ manage ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ní kó dọ́gbọ́n oko kí wá òkun rẹ̀ wá lọ dáná igi yẹn kí àwọn ọmọ bà yàrí torí obìnrin mi ìlú sá lọ ìṣègbè òun ló wá fẹ́ tí náà yẹn ti jò fàámù àìmínà ní kí practice ní ẹgbẹ́ yọ ọ̀bẹ̀ kanáà ìyàwó yẹn gbá pé ó dàpọ̀ ọdún yìí ìkèlò nífẹ̀ẹ́ pọ̀n òun náà ti ń dọ́gbọ̀n ọgbọ́n yẹn ọlọ́jẹ́ kọ́kọ́ surprise pẹ̀lú dáadáa ní ohun tó mọ́jú wọ́ àrámù àwọn kan láwọn fẹ́ wọ aṣọ tuntun nínú ọdún ẹjẹ́ ìtẹ́lọ̀ ṣé bí wọ́n bá fún yín láṣọ ní ìsìn kó tó ti jọ ọdún ìrẹ́lẹ́rọ́dán ọlọ́run kó pèsè fún gbogbo abẹ́rẹ́ ربنا تقبل منا انك انت السميع العليم علام يا فاضل ولا كوجو غوا ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا gbogbo en ta ti fẹ́ surprise ọkọ yín be fẹ́ fún wọn lówó te fẹ́ bùn wọn ní oríṣiríṣi Ọlọ́run jẹ́ rí ṣe ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم واهدنا وارزقنا الى العفو وإلى الطريق المستقيم وصالح حسنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله àmọ́ ń lọ àmọ́ ń relé ẹ́ kílẹ̀wí ẹ́ ànáṣì Ramadan lecture tó bá wà ẹ béèrè lọ́wọ́ mi tó bá ti parí program tó ẹ bá fẹ́ gbogbo yẹn jàǹfààní tó bá dọ̀la ṣáàlá ẹ̀dá fún wọn ní kí a fi tó àwa